أعوذ بالله لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀ ní fọ́lọ́mọba tó sì wá ní mùsùlùmí atọrọ àlékún ìkẹrẹ àti gẹrẹ fún nabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ bá nàtúbà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa níjọba alikiyama téèyàn ò lè lóun lówó láti fi ra ìyà ọlọ́run ọba abó nípò kan abó ń lágbára kan àfẹ́ńbá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́kù níbi ẹbọ ọlọ́njọ́ járe mi àtẹ̀yìn mẹ́jẹ àṣẹbọ̀ pàdé rẹ̀ o tàbí ọkàn tó mọ́kùn bí wa nifak àtẹ̀mí àtẹ̀yìn mẹ́jẹ àgbéwà nifak pàdé wa Allah subhanahu wa ta'ala àdánwò tí ó bá wa tó jẹ́ pé ń táàmà sọ yóò takò nǹkan táàmà sí ọlọ́run sọ wá ń bẹ̀ o àdánwò tí ó bá tó jẹ́ pé nǹkan táàmà sí yóò máa takò nǹkan táàmà sọ mọ́sà sọ wá ń bẹ̀ á jẹ́ àmú ọ̀gá oore ni mẹ́jẹ àgbàbẹ̀ lórí ibúláyà tàlìkíyàmà la hawla wala quwwata illa billahi al-'azim ní ìjẹ́ẹ̀dógún à ń bá ọ̀rọ̀ bọ̀ nípa wípé al-jihad jihad jihad tí àwa mùsùlùmí wí ó gbọ́dọ̀ dòdòdó lẹ́mìí wa wípé annabi sallallahu alaihi wasallam ni wọn ò mú òní kú ònú islamu tí ó gbìyànjú kìyàmá la jihada ba'da hijrat la jihada hijrata ba'da al-fatih walakin jihadun wa niyyah mẹ́fẹ́sàmì sọ̀fánù ṣùgbọ́n ìkátà kóyọ̀ sí nǹkan lọ́nà òdì wọ́n fẹ́ sọ di gbólóhùn tó jẹ́ pé ẹni tí wọ́n bá gbọ́ lẹ́nu ẹ̀ lónìí tọkàndakọ̀ jihad wọ́n fẹ́ ká gbọ́yé sí wípé ẹni tí alìkìyàmá ń wù jayé lọ ní máa sọ tí wọ́n bá gbẹ́ ń tọ́ndà kọ jihad wọ́n kà sí ẹni tí ọ̀wọ̀ yìí bímọ tí wọ́n bá gbọ́ jihad lẹ́nu èèyàn wọ́n kà sí ẹni tí ọ̀wọ̀ yìí kọ́lé akílẹ̀ ilé yìí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé ikú nǹkan lọ́dà abú àtètè shaitan ó nìyẹn àwa nílá jihada illa ma'al amir a sì jihad pẹ̀lú amir olórí àwọn mùsùlùmí ṣùgbọ́n ní ìjẹ́ àdógún istithna iyat tó lè mú wa àwọn istithna'iyat tó wà fún kéèyàn má lè gbà yọ̀ǹda ṣùgbọ́n in ta fi ń bẹ̀rẹ̀ tafsir ńgbàtà débi ọ̀rọ̀ jihad àgbọ̀rọ̀ mọ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ torí ẹlòmí ilé wa lọ́sẹ̀ kankan mọ́ wà lọ́sẹ̀ mi àwọn olàfẹ́ wọn pọ̀ jù tá a bá ti ń sọ̀rọ̀ jihad o àwọn ss kíjọba wá rìkọ́dù ẹ̀ látòkèdélẹ̀ kẹ́ wá gbé ànábì lọ sí war court ìpèsèlè yìí ń da yẹ́rú àbẹ̀lẹ̀ yìí ń tún ayé ṣe nítorí wípé béèyàn ṣe rí ó jókòó jẹ́jẹ́ tó ń tó lè máa sọ àwọn èèyàn dọ̀rẹ́ láyé òun ni tójú ọ̀nà tí ń rò lálíkì àmọ́ àbájọ papọ̀ ọmọ èèyàn gbà sílámù ọmọbìnrin gan lọ́mọ wọn wọ́n sì jọmọ kìrìsìtẹ́nì àti bàbá àti ìyá wọn kóró kọgbọ́ ọmọ yìí sì ṣe islam dáadáa lọ́bùrú ọgbọ̀ gbogbo kan fi dẹ́rùbà aṣọ ẹ̀wọ́n súnà kó tó di pé ṣèyítọ́ wọn fún wọn mọ̀ràn wípé bọ́mọ bá ti rí bá ni wọ́n sì fògùn oúnjẹ fún ọmọ ń sìnkú ẹ dákun ṣé jihadi kankan ṣe òfẹ́ sí wọn ẹ dá ni ah. jihadi ni kí là ń pè ní jihadi ìgbìyànjú lórí ntọ́ dáyàn lójú eléyìí o kò ṣubú àmì àwa sọ̀rọ̀ nípa ìyá àti mẹ́ta tó lè má mú ọ̀rọ̀ olórí di dandan mọ́ yóò rà mẹ́rin ṣùgbọ́n àsọyé àti àgbọ̀yé lórí ọ̀rọ̀ jihad tí wọ́n bá máa dá padà ìlàlìkítàbí wà súnnà kò ní sí ìsinmi agbọ́dọ̀ máa dá padà sí pé kí lọ́lọ́wọ́ bá sọ so kí ni anabi sallallahu alayhi wa sallam kí ló wí awari malini kí ni mana anabi sallallahu alayhi wa sallam ó ka àwọn ẹ̀kọ́ kan lẹ̀ fún gbogbo ẹ̀ ń bá fẹ́ jagun sójú ọ̀nà Ọlọ́run subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tó di wípé májẹ̀mú ń tà fi jà ó ti pé. ẹ ń bá tayọ àwọn àsọtẹ́lẹ̀ ànábì sọ̀rọ̀ sálám kò ní rojú rí ọlọ́run ó ń tọ́ ní rojú rí ọlọ́run àkọ́kọ́ alimuthla náà sọ̀sọ́ alimuthla kéèyàn ò pọ́n jásojú ọ̀nà lọ́ba subhanahu wa ta'ala ẹni tí ọjẹ́ kèfèrí kò gbọ́dọ̀ dùnmọ́ mùsùlùmí pé kóun ọ̀pá sí kèfèrí gangan ní wo òun kóun ò kó dúkìá rẹ̀ kí o gbọ̀ngàn rẹ̀ ó di tóun kó o máa lò ó kó tó gbọ́ pàdé ọlọ́run inú rí ọgbọ́dọ̀ dùn báwọn ká ó ń tóun ìrojú rí ọlọ́run àbọ̀mí àwọn àhàdíìtì mẹ́lú rí ẹ o nígbà tí wọ́n ròyìn àwọn sọ̀hábà wọ́n ní sẹ́ ẹ̀ mà ni wọ́n láwọn mà wọ́n kábùrù zẹ́rì ní àwọn èèyàn kan yẹ pé لا يفرحون إذا نالت رماؤهم لا يفرحون إذا نالت رماؤهم àwọn sàbẹ àwọn tó gbógun tì wọ́n yẹn tí a jẹ́ òbílẹ̀jẹ̀ ń gbàna tí sàbẹ bá ju ẹnìkan lọ́kọ̀ nínú àwọn kèfèrí tí a jọta sí wọn nígbà tí a gbógun ti ànábì àtàwọn tí a ń ṣe ìsìláàmù tí kèfèrí wa mẹ́yìn lọlẹ̀ báyìí àwọn sàbí ọba bu ẹkún. láyé fọ̀rọ̀ lónà ìgbà náà láti rí bá ọ̀rọ̀. kọ́ máa ń wà láìsù màjá sí àmì tó. kọ́ máa ń wà láìsù màjá sí àmì ìdánilú. kọ́ máa ń. وليس مجازيا دليل قوما وليس مجازيا دليل ẹ má kún tí ànábì mú wá lọ́dà mi àwọn sọ̀hábà yìí náà ẹ má kún wọn lọ́dà mi inú sọ̀hábà wà bàjẹ́ tí ọ̀tá kan bá kú látọwọ́ wọn inú ìdún wàlẹ́ ìṣù. láyé fúrọ̀hún lẹ́yìn dáná. ọ̀tá wọ́n àbú ẹkún. láyà fọ̀rọ̀ lẹ́yìn náà láti rí máa òun. tí a bá pa kèfèrí egun wọn wà rọ̀ kọ̀ọ̀mán kọ̀ọ̀mán wàlẹ́sù màjásí àníìdánílù kọ̀ọ̀mán wàlẹ́sù màjásí àníìdánílù. tí owó ọ̀tá bá wá bọ̀ wọ́n tí a rí i pé kíní máa ń lo kókó yóò wọn wọ́n máa rẹ́rìn. قوما وليسوا مجازي إذا نيلوا قوما وليسوا مجازي إذا نيلوا àwọn kan wá bẹ̀rẹ̀ ọ̀pẹ́ ó ṣe papọ̀ ọ̀tà mọ́ ọjà sáyọ̀ ọmọta ọjà ẹkún wọ́n ní torí wípé èyí tí ọkọ̀ wọn bá bá nínú àwọn ọ̀tọ̀ ọlọ́run omi ọwọ́ àbúrò tó pé ó sì tún padà bọ̀ nù yọ ọlọ́run tí ò ní tán mọ́. kó o kú sójú ọ̀nà igan kọ́ ní wà nígbà tó o jẹ àṣẹ́sì lọ́lọ́run ṣe ká gbógun tì ọ́ fún wa tí ó bá wá mú ọdún tí wọ́n máa dùn yìí pé inú kó mú lẹ́rú kí n kú ẹ̀wọ̀n rẹ orí ìkẹ́ náà làábàjá inú kó o sì pa mí nìyí kó o tètè sun mi mọ́ oore tọ́lọ́run ti fi ilẹ̀ fún mi ẹni tí a lè sọ wípé ìjà ti ń jà lónìí o. kèé ṣe ọ̀tá gangan nìdùnnú fún bí ọ̀jẹ̀ wípé ọ̀tá fẹ́ dínà àlìkè àmọ̀ fún ìlójú ọmọ ìjà tẹ́ẹ̀sì lẹ́ni tí ọ̀tá ẹ̀mí ọ̀tọ̀ ọ̀bọ̀rọ̀ rẹ̀ kèé ṣẹ́kùn yẹ̀yẹ́ o tí ìbànújú ó sì mú débi pé àárín òbò lójú ẹsẹ̀ náà táàfù mọ̀ pé rárá rárá ntí ibi à ń lọ gangan òun kọ́ ni ta fi ń ṣeré lidhalika ní aṣáárí anil muthla anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa anil muthla muthla ni kí agbára rẹ kọ́lọ̀ òun fi ọ́ ká ọ̀tà wa gé lápá kan kó so ma lọ́rùn o gé kan o so ma ń kàn ọ́ wa gbé oríta. ogori rẹ ọ fi nwa fi hàn kí. àgbọ̀rọ̀ dẹ́wò wọn náà ṣáàrì à ń kọ́tìlì nìsá ọlọ́ni ànábì sọ fún wa wípé ẹ gbọ́dọ̀ pa àwọn obìnrin wàá ní ẹ gbọ́dọ̀ pọn ọmọ wẹrẹ abọ́ mẹ́sàn-án àwọn o. wà á dẹ́mi tẹ̀rí kìbi náà ẹ gbọ́dọ̀ pé ọwọ́ yín bá ọ̀tá kẹwàá máa jó wọn ná. <laughs> jẹ̀mọ́à ọ̀tẹ́ èèyàn ni ẹ máa pè é wọ́n tún wá ń fún yẹn lẹ́nu àlà àṣì ọ̀jà fúnra rẹ̀ àṣọ ló fẹ́ jà fún bá wọ́n jẹ́ pé ló fẹ́ jà jàre. ṣé ká tó bẹ́ẹ̀ wí. àwa ń bọ̀ àkọ́kọ́ ikhtalafat kalimatu walil ilm fi qatl nisa wasabi almurahik hawli gulam almurahik obìnrin àwọn àfáàfin mahara wa ń pa wípé tí wọ́n lè pa obìnrin àwọn kan pa pípabó anabi mẹ́lẹ̀ ẹ̀gbọ́dọ̀ pa omi ṣùgbọ́n àwọn àfáà wa mú tẹ̀fsíìlù wa obìnrin tó bá jáde ní ìjáde epo ń fẹ́ jà tó sì múra àti pààyàn ló gbé nǹkan jà lọ yàtọ̀ fún pé a máa sọ̀rọ̀ màsáìlù míì nínú ẹ̀sìn wa àwọn èèyàn mọ̀ wò pé ah, kí ló máa fàjà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ eléyìí náà lẹ́vù ayé lásìkò wọn nu ṣé ẹ̀rẹ̀ ṣẹ̀ máa sọ nísìnyí pé sómi lè jà bómi ò lè jà níbi tílu míì ti ń sọ wípé obìnrin ganan fẹ́ kọ́pọ̀ nu sọ́jà àwọn ọjọ́ kan ẹ lọ káàkiri káàkiri amẹ́ríkà ń ṣe ẹ̀rẹ̀ báyìí because yóò já wọn lọ́mọ ogun tó pọ̀ torí pé obìnrin pọ̀ jọkùnrin lọ káwọn olè fèsì àwọn ilé káwọn ò tẹ́lẹ̀ àwọn eléyìí fógun náà tọ́lọ̀ ń dá fún gbẹdẹmukẹ wọ́n wà change nature lára wọn tí wọ́n bá rí nature yẹn change kí lè rò pé wọ́n dì wọ́n dì ẹ̀hàn náà ni. tóbi bá ìgbàgbé ọkọ tí ó gbàgbé ọmọ tí ó gbàgbé ẹbí kò rí pọ̀ ń fẹ́ kan òun fẹ́ kọ́lé o kò fi ọ́ọ̀rí ayé rọ̀ mọ́ irun orí rẹ̀ ó ti dúró wèrè ó gán kò tiẹ̀ fi ẹ̀ kankanra lẹ́ni tí máa soge ẹ̀dá kan tí ọwọ́ rẹ̀ bá bá yẹn ẹ̀dá kò bóun ni ó ṣe yẹn. jọ̀mọ́ra wàláhì lẹ̀dí láìláìlá wà gbogbo olù tí bá ń tírẹ́nì obìnrin fógun ọ̀tá ọlọ́run ni wọ́n ẹja tuntun wí jẹ́mọ́ níbo ìsìlámù ti wá sẹ̀wá wọn naam níbo ni ìsìlámù ti dára báyìí arúsàsálàmù ọ̀nbẹ lóko kan táwọn kẹfìrí fi jà famaru bi mọ́rọ́ àti makutula àwọn bí ìbá kọjá lẹ́gbẹ̀ẹ́ obìnrin kan tí wọ́n ti pálẹ̀ inú wa bí wọ́n sàn wá pè pé ta ní dẹrù eléyìí o kò sì bẹ̀rù ọlọ́run kọ́mọ̀sí sí àṣìdànù sẹ́yìn pé àbáwá máa ń sọ̀rọ̀ kan lẹ́yìn yorùbá wọ́n ní ọlọ́run sọ̀rọ̀ ó gbèǹjà ń sáyè àbòsí wà lẹ́òótọ́ ọ̀rọ̀ ńlá ni wàláhì yasin tí o bá fẹ́ sọ pé ìyìn tó bá fi ní o gbìjà o ní o fi gbìjà ìyìn tó bá ní o fi gbìjà o gbọ́dọ̀ fi gbìjà. àwọn bọ̀ ṣùgbọ́n obìnrin ìta lọ́pàá. Khalid bin Walid ànábi bẹ́ẹ̀ tọ́pọ̀ rìhánà kan wáyà àmì nàdí sàbìn Abbas radiyallahu ta'ala anhu ardahuma tó yẹ pé ìmáàmù Bayhaqi wọ́n gbọ̀ wá fi Sunan al-Kubra ẹ ọlọ́mọ fi àṣẹ sí o ọlọ́mọ jọrọ wọ́n dàrú o gbogbo ẹ̀ ń bá máa sọ fọlọ́n pé kí ló ṣe ń tọ́ takò làákàyè tà yé rí lọ́wọ́ ó mọ̀ mọ̀ fèsì ọlọ́run pèsè bẹ́ẹ̀ kẹ̀kẹ́dẹ̀ ìwàkiwà náà tí èèyàn bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ tọkàntọkàn ẹlòmíì sì máa ń ṣe èméjì àwọn àgbàlagbà ní ẹ bá ń ṣe èméjì wípé ọlọ́run ọba ọba tí máa gbọ́ pé ẹni tí ń pè ní kọ́ fẹnu ẹ̀gbin rẹ̀ ṣe pé kọ́ mọ̀ràn àyàn o kó sì fi táìmù sí ìwọ ọlọ́run ibi fẹ́ wárí rè kó tó kolẹ̀ panlẹ́kún tí ò ní sẹ́rìn lẹ́yìn ẹ̀ mà kéèyàn ó ní kòtò àdúrà ìgbà tí èèyàn bá gbà bẹ́ẹ̀ má wà báyàn sẹ́ kó sì fún kọ́lá fọlọ́n táìmù. رأيت الله أكبر كل شيء رأيت الله أكبر كل شيء محاولة وأعظمه جنودا محاولة وأعظمه جنودا محاولة وأعظمه جنودا àfààní mo rí wípé tí ẹ bá ní nǹkan kan tóbi Allah subhanahu wa ta'ala ni kọ́ ìdá lọ́dọ̀ ti tèmi pírísìpù tẹ́mi máa lò náà. رأيت الله أكبر كل شيء lẹ́mi ò sọ́tẹ̀ lómi o èmi ò mọ́lówó olówó o olóyìn sì ní owó wà lẹ́mi ọ̀mọ́. رأيت الله أكبر pé mi owó òun dẹ̀ ò lè gbọ́rọ̀ lálejò. رأيت الله أكبر كل شيء ń sọ fẹ́nu sọ́tù káfù wípé a'udhu billahi minash shaitani rajim wa uridu ala rabbika saffan torí nígbà ní kìámà tẹ́ ẹ bá fẹ́ gbàdájọ́ lọ́dọ̀ èmi ọlọ́run ọba ìní kàmìlẹ̀ kó o tó yìn àwọn afẹ́gbẹ́ kura wa báyìí bá a ṣe jókòó yìí kì í ṣe pé nìkan ó bójú ẹnìkan o àwọn àdúróbà wọn ní sáfù kan látòrí ànábì ádámà débi tó pin sí ọlọ́run ó sì ṣẹ́kù tiẹ̀. àìsàn àwọn àjọ ẹ. rọ̀lá ètò ìlú wa akíbarọ̀ kò ní ṣe وأعظمه جنودا bẹ́ẹ̀ bá fẹ́ dá ìran dáhùn tí ò ní í ṣe é ṣe mọ́ kó ṣàkọlọ náà kó máa pé kí ló ṣe ẹ̀ kí ló ṣe làwọn bàbá wa fi máa sọ pé tó bá jẹ́ títọ́ lọ́ọ̀ ni ọgbọ́n dákun jọ ah, ajẹjẹ o dako o ṣe ń tó ṣe ni èfẹ́ gbọ́ yóò bàjẹ́ kọjá làákàyè yẹn. rọ̀ẹ́tù yóò fún tún méjèèjì abẹ́lẹ̀ tàṣẹ ọba tó dábò wáyé rọ̀ẹ́tù lọ akíbàrọ̀ kúrò ní ló fi jẹ́ pé téèyàn bá jẹ́ mùsùlùmí tòótọ́ wàláhì nǹkan kìí bàlẹ́rù mùsùlùmí tòótọ́ tá a mìn lẹ́ǹtì ń fi ẹ̀kọ́ ńtọ́ lọ́n fi rán nàbì ìsìn lọ. ìkẹ́kẹ́ bẹ̀rẹ̀ rù torí tí ò ní jẹ́rù ọba ó ní pé ọba tó ní bẹ̀rù gan ìní ń bá a lò subhanahu wa ta'ala ẹni tó ní ìbẹ̀rù tí máa dẹ́sẹ̀ ni ọba wù ni ló ń tọ̀ ń bá a lò ẹ̀rù ọ̀rẹ́bà káwọn kálukú ọ̀kà padà sádùúgbò wọn pé ah tí a àdúgbò náà káàkiri kẹ́nìkan wájú rẹ̀ DPO ẹ dàkọ ipò DPO wà nù ọlọ́pàá olórí station kan na ẹ wọ́n wájú rẹ̀ DPO na sẹgbọ́n wọn ò ní gbàgbé ọkọ̀ sẹ́yìn nìkan ni ò ní ṣe ìjà ni sáà nǹkan ìtìtọ̀ a máa fọ́nà lọ́dún ẹgbẹ́ rẹ̀ létí. ó lè yọ páànù lórí ilé fún tẹ́rẹ̀ǹjẹ kò sí tí ò ní máa dẹ́wọ́ ilé rẹ̀ yàtọ̀ ládùúgbò lórí ìkéne lórí dpo yóò máa gapá ká gbé kú òǹbẹ̀hùn ká bọ́ sí ọ̀dọ̀ ẹ̀ńtọ́jọ́ rẹ̀ area commander jẹ̀mẹ́à ẹni ọjọ́ ẹ̀ lọ́yà ìndàrà ìndàǹkanrú gbogbo ọ̀rọ̀ tó sì ń sọ yìí o lè dá wàhálà sí ẹ lọ́rùn tán kó o délé wọn wọ́n pé à ah, ọlọ́dàgbọ́n sànú wa ní o ayé kan ọ̀run ní ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run lé wa o tíde yìí ó dòbílẹ̀ ìsẹ́gbọ́n náà lè fi rọ́ ètò afẹ́ fi rọ́ àwọn bọ̀ alùsàsàràm kọ̀ fún wa ní mùtúlá kí ló máa débi ọ̀rọ̀ yìí Abdullahi bin Abbas ní obìnrin kan bẹ tí àwọn kèfèrí kógun jà nábì ogun ilé wọ́n wá pa obìnrin yẹn ta ló apọ́bìnrin yìí ẹnìkan náà mùsùlùmí ńlọpa kí aláwa sí. obìnrin fara ń fi nǹkan ọ wá gorí òkè wọn lọ lọ́wọ́ ayà abẹ́ rẹ̀ lọ́ọ̀kan ń pé ebi ń gba mùsùlùmí ìgbógun jà ni dúnàkùn mahadi bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ ẹ sọ ọ̀kọ́ yín kọ́ wá kó bì kí sí wọn o ọsàn ọyà ara báyìí pẹ̀lú aṣọ aṣọ mẹ́lára ẹ o àmùsùn ewu òkú o. ní mùsùlùmí sẹ́ wọn ìwé òkú o lẹ́nìkan bá sọ ọ̀kọ̀ náà mùsùlùmí wọ́n ní fama akhtọ adhalika minha n ti ń sọ wípé tẹ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ̀yin ẹjọ́ ọkọ yín bí ibẹ̀rẹ̀ ọlọ́run sì nìkan bá ńlá fi sọ wípé ẹ̀ ń bá ní kí lọ́lọ́run ó ṣe fóun tí sì ń gapá sọ́nà bàṣọ̀tálá ọlọ́run ọba ó ṣe fóun ṣùgbọ́n bí tá a dé yìí a wà ní challenge kan. kí n challenge náà òun náà ni hadithu ńlá kan tí ń bẹnu sọ imam bukhari ọmọ ta'ala قال الإمام بخاري رحمه الله إياه حدثنا كتيبة ابن سعيد قال حدثنا الليث عن بكير عن سليمان بن حرب عن أبي هريرة رضي الله عنه أرضاه imam wa bukhari wọ́n ní àfa wa kutaiba ibn sa'id olóńsọ hadithi àwọn náà sọ pé àfa wọn laythu olóńsọ fáwọn látọ̀dọ̀ kutaiba ibn sa'id laythu náà gbọ́ látọ̀dọ̀ àfa rẹ̀ bukair bukair ló gbọ́ látọ̀dọ̀ suleiman ibn harb suleiman ibn harb onjọ́ ma kí ó fún abu hurairah abu hurairah ni bàbá sọ̀rọ̀ sọ̀rọ̀ fi ba'athin anabi rán wa jáde níjọ́ kan. wọ́n fẹ́ kógun jà nábì sọ̀rọ̀sọ́lẹ̀m anábì wàrà àwọn èèyàn kan lọ. sẹ̀ríyà yìí ta ló lórí wọn. amr bin hamza al-aslami olórí wọn nígbà tí wọ́n fẹ́ dẹ́gbẹ́sọ̀ sọ̀rọ̀ ni kí wọ́n wá sọ́dọ̀ ọ̀hún àbí wa ni sọ̀rọ̀ sálàm ibi tẹ́ ń lọ yìí ìwàjá tún fúlànà wà fúlànà tẹ́ ẹ bá rí lágbájá àti lágbájá fa áhìrìkúhù má bi náà ẹ jó wọn náà ni ta ló sọ báwọn ànábì tọ́lọ́ ń pè ní o ọlọ́kàn kẹ́ kí ni àbí ni fún wa àmì ìrora kọ yàmi jí. wọ́n ó sì máa lọ níjọ́ kejì báyìí níjọ́ kejì wọ́n fẹ́ dágbére fáfisà sálám bí sọ́rọ̀ fáfisà sálám àdébí ni ah inni qultu lakum in laqi in wajadtum fulana wa fulana farukum bin nar mo sọ fún yín láti pé lágbájá àti lágbájá ẹjọ́ wọn náà ni ẹ bẹ́ẹ̀ mọ́ o la ẹnìkan ò gbọdọ̀ jó àná àfọlọ́wọ́n bá subhanahu wa ta'ala walakin in wajadtuhuma faqtuluhuma tẹ́ ẹ bára méjèèjì ẹ pa wọ́n ni àti kí wọ́n pa wọ́n àti kí wọ́n jóná tààníà kí ni ẹ alayhi wa sallam. umma rẹ̀ àtòun kìí ṣe lúsà salawatullahi wa salamu alayhi àwọn làwọn ẹni kí sì ní tọ́fà tọ́lá tó fi dáwọn padà anabi sallallahu alayhi wa sallam ibẹ̀ Madina Abul As òun ni ọkọ ọmọ nabi tẹ́ ń pè ní Zainab radiyallahu ta'ala anha ọ̀dọ́ ha wọ́n mú lẹ́rú ó sì kó dúkìá tọ́pọ̀ sọ́dọ̀ ẹ máa wé mọ́ torí wípé o ní àmánà tó ga àwọn èèyàn máa ń dójọ́ fún tí wọ́n bá ń lọ sówò ní Rome ní nǹkan àwọn kásámù ní Medina àwọn tí wọ́n ń sọ gbogbo Madina àti agbègbè rẹ̀ nígbà wọ́n mú bọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ lè béèrè gan pé kí ló tàbí fi ń sọ Madina àti agbègbè rẹ̀ jamaa ẹnìkan jí ọmọ kú ọwọ́ àfitírẹ́là lóòdù bọ́m̀bù naam ń gbé bọ̀ láti Cameroon kọ̀ wá rò lọ́rùn àfi kó gbọ́gbàdẹ̀gbọ́ ọ̀nà èkó ní checking point ní abamu mọ́ mú checking point àwọn kan wá ń bínú pé àwọn kí tiẹ̀ ní mọ́ sójà Nàìjíríà ń à èèyàn gbé bọ́ sọ́nsọ́ sí ni èèyàn gbé bọ́ tiẹ̀ lọ ṣé ọ̀rọ̀ tó ń tọ̀ sọ bárakà yìí mu ṣé bí gbogbo olùkọ̀ọ̀kan òní ọmọ sọ ìfọ̀kànbalẹ̀ ìlú rẹ̀ tí ò ní fẹ́ kí wàhálà ọ̀sẹ̀rẹ̀ sóhun èyí tó bá sì lè pààyàn la kò ní fẹ́ wọn gbé kọjá lọ́dọ̀ òun gẹ́gẹ́ bá wọ́n sì mú kọjá lọ́dọ̀ tí kí ni o lọ́dọ̀ tí yẹn abulhas àwọn jawasisu Madina tí a jẹ ọlọ́pàá ọ̀tọ̀lẹ̀múyẹ́ tí a ń sọ̀lù kí wọ́n mú bẹ́ẹ̀rẹ̀ kẹtù ah, abúlé hàn sí láti ìjọ gba síláàmù gàngàn gbà o ọgbà ah, síláàmù ò pé ọ ló bá sọ fún pé ọ̀dà tó ọba gba síláàmù ní ìsìn sọ àwọn gbogbo dúkìá yìí ní ìsìn o lè mọ́kù lọ́mọ́ ìwọ ló ní nǹkẹ́ báwọn ó ní ohun sí síláàmù báyìí tó wọn bá tiẹ̀ wà sí síláàmù dúkìá ń dúkìá ń bẹ lọ́wọ́ ọ̀run jama'a wàláyì èèyàn lè jẹ́ kèfèrí tí ò ní jẹ́ mùsùlùmí tí ń forí balẹ̀ fọlọ́n subhanahu wa ta'ala tí ó sì dájú mùsùlùmí lọ ní wa ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fẹ́lómi ṣùgbọ́n tí ó jẹ èèyàn mọ̀ pé èèyàn dáa ní ìsìláàmù ni kódà yẹn ti ń pariwo ẹ̀lẹ́mọ́ ṣe naam ẹ̀ẹ́rì ìṣesí ẹlòmíì jọ́ wàláì dáadáa tó ṣe sí yín bó ṣe ẹ̀kọ́ panilẹ́rìn tó ìbànújẹ́ tí òun ni pé ah kó o sì jẹ́ mùsùlùmí. ẹni olóòní fi hùn gbàsílámù ala kulli hal àníbì ní kí wọ́n fi lẹ̀ bàtà níbi bá bẹ̀bẹ̀ ṣùgbọ́n èmi náà ní tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ayé àti sọ̀kalẹ̀ nú alukurani wípé kèfèrí ò lè fẹ́ mùsùlùmá lóbìnrin tó o bá ti dé mẹ́kà padà nírọ̀rùn sọ́jà hazọ́mọ̀ mi wá bá mi Zainab bó o lọ́ ṣèṣe tí ó fi wá bá mi ní Madina nírọ̀rùn torí kò lè jẹ́ ìyàwó rẹ̀ mọ́ òfin ọlọ́run ọba ni subhanahu wa ta'ala jẹ́mọ́ táàfì ẹjọ́ kú òun bẹ́ẹ̀ ọ̀tá islam ò lè tán o nítorí eku bá ti lójú òpó kèé sí eré sá kí ló fẹ́ bí jọ́ọ̀nù nípa pé olórí ọ́fíìsì wọn ń bo kálukú lọ́nkọ̀ kan kò ríro lọ́ba kan ní nílé sọ́rí màá lọ́wọ́ torí pé tako ẹ̀sìn mi tó bá wọn sọ̀rọ̀ lẹ́yìn kan wọ́n rí àwọn méjèèjì sí ẹni tí ò jẹ́ kí àwọn lágbára níbi táwọn ti rò pọ́n lágbára. náà èyí tí ń dájà alẹ́ lọ kò sí kẹ́mi bẹ́ẹ̀. díẹ̀díẹ̀ France mo ń sọ ń jò ní náà mo tún tó ń sọ kó tó di wípé àṣírí tú wàláyì àdúgbò bi tí wọ́n ní èèmọ̀ tó wá ṣẹlẹ̀ ní wípé ilẹ̀ ọ̀dọ̀ ìjọba náà ni ẹ ti ra gbogbo rẹ̀ pé ó wọ́n sì lọ pa àwọn èèyàn bẹ́ẹ̀ wàláyì ọ̀dọ́bù sókà lọ́nà fifty ní France àwọn ò tiẹ̀ kékeré wọn fi ta pàtì o ṣùgbọ́n wọ́n ṣàfihàn pa àwọn èèyàn tàwa ní apájù àwọn eh, jọ́nálìsì tí wọ́n jẹ́ mùsùlùmí jẹ́mọ́ àtàdé dayeru naam àwọn bọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní abdul as bá ń dá ọmọ mi padà sí madina kí ló fà á tá a lónìí tó jẹ́ wípé kèfèrí àná dáa jù wá lọ níwà kèfèrí àná sẹ́ ó dáa jù ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò ní lọ ní ìwà ó lóun ọ̀dà padà wà lẹ́wọ̀ sí di Mẹ́kà Zainab báyìí báyìí báyìí ní tọ́sán ìlànà mi àti bàbá rẹ o anabi oníkọ́ ọmọ bọ̀ mi ò sì o wọ́n sì ní ìsìláàmù ó ti ṣe òpin aláàrin àti ẹ̀ o ṣùgbọ́n ẹ̀sìn báyìí mo ti ní wọ́n mọ̀ bọ́ tọ́jú rẹ̀ lẹ̀ olólá làáfíà nǹkan báyìí kò sásùn ẹnì tí ẹ̀ wá wí ìgbà náà lọ́hùn oyún ti wà lára rẹ̀ jẹ̀mọ́ àdánwò wo lọ́kọ̀ títà nàbí ojú bẹ́ẹ̀ lọ ọlọ́mọ fi rú ẹ̀kàn wá o. kásìrí ó tú sí èèyàn lọ wípé agbódegbà àwọn olè lọ́kọ́ ọmọ èèyàn àbí òní gómìnà àwọn tí ń tagbó sẹ́mọ̀ gbogbo ẹ̀ ó ti gbogbo ẹ̀ ti klọ́ọ̀bù náà ó pè é mi ò mọ bí ẹ ti rí kẹ́límà burúkú klọ́ọ̀bù làwọn fi ń sẹ̀yìn dání ìsìn gbà náà klọ́ọ̀bù kún tún máa gbọ́ bí ó kọ tó yóò àwọn ìgbà ah club ah dẹ́ omi kí n join club yìí o. ìgbà tí a ń gbé bẹ́ẹ̀ ṣe dáadáa. jẹ́mọ́ ẹjẹ́ mọ́ belong wallahi alladhi la ilaha illa huwa wallahi alladhi la ilaha illa huwa wallahi alladhi ẹnìkan ti róòlù ilẹ̀ yorùbá yìí tẹ̀ pé gómìnà ni ó sì mú ẹnìkan lọ́rẹ̀ẹ́ gómìnà ló mọ́ntàn lọ́rẹ́ kọ́dà bàbá ṣọ́ọ̀bù ló ń tàn ní wọ́n wá sí nǹkan bí kankan mi kí ni wọ́n fi mẹ́ni lọ́rẹ̀ òjijì ni gómìnà yọ ọbẹ̀ lálẹ́ àwọn gómìnà tó ti lọ lẹ́yìn tí wọ́n ti lọ díẹ̀ sásìkò yìí ni o àwọn ọmọ báyìí mọ́sà kí lọ fẹ́ sásìkò ah sẹ́sìn lẹ́sì ní ṣọ́ọ̀bù òun kọ́dà òun mú nǹkan lọ wọ́n kàrà gbọ́kọ̀ wà náà ní ọbẹ̀ tẹ́ẹ̀nì pé mo trace òórùn gbó wá bí ni òórùn gbó ìpé mo ṣe lẹ́kẹ̀ẹ́ tó mí ọmọ wé eléyìn wá sí àkọ wọn bí wọ́n ṣe wé gbogbo ní tó wélẹ̀ wọn jọ mọ́tánjọ́ náà mo sọ pé eléyìí o ẹ gbọ́dọ̀ dádúró tó bá ń wá mébọ̀ sí ọ́fíìsì jẹ́mọ́ àtàlẹ́ ni eré tí ó ń fara ní títí ń ṣe sùúrù mùsùlùmí ni wàlọ́hì mùsùlùmí ni ẹ ń bá jẹ́ ẹ̀hànà á sọ pé ẹ̀hànà lílé wàlọ́hì mùsùlùmí ni awambo abulhans ọjà haza ìyàwó zainab wọn borí ẹsìn wọn sì mọra wọn bá ń bọ ṣùgbọ́n gbogbo olùkọ́ ọ̀kan ní máa ní tọ́ọ̀gì tiẹ̀ àwọn tọ́ọ̀gì kan bẹ mọ́ka àwọn burú òun wá náà méjì òun habaru gangan lólórí wọn ibn al-aswad habar lọ́nà ọlọ́gbẹ̀ẹ́ni ah zainabu yà á lọ sọ́dọ̀ bàbá rẹ̀ báyẹn lọ́fẹ̀ẹ́ bàbá ẹ̀kọ́ lọ́dàlú ìrú bàbá ẹ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dínà ẹ̀ òlélọ́wọ́ lọ́rọ̀ ẹ̀ bá ní kí lọ fẹ́ lọ sí fún pé ah ọ̀sí ah, ọ̀sẹ̀ ni Nafiu ibn abukọ ìsìn náà bá tẹ̀lé tálẹ́ ní kejì àwọn kan gbà Nafiu ló na méjì bá dìde wọ́n ti wá mọ ojú ọ̀nà Madina wọ́n bá lọ rèé gọ́ọ̀nù gbó wọ́n ń pe kíkan ní naxu lọ́rọ̀ lárúbáwá ó ní gbogbo ẹranko ní máa ń ní èèyàn náà gan ni tẹ pé tí wọn bá fọwọ́ kan àwọn àyè kan lára rẹ̀ yóò mọ̀ já gidogido ní a bá ṣe fún ẹsẹ̀ tí yà Zainabu tó gùn yìí lọ́sí máa bọ̀ ẹ̀rù ti bá ó sì wà lórí ẹ̀sìn ẹ̀sìn jàmọ́lẹ̀dẹ̀wò àti páyà àti ní tí wọ́n ṣe fún làárẹ̀ bá dé ààrẹ yẹn in ló gbé wọ Medina ní bá ń rọbí lójijì ó padà bí ọmọ inú rẹ̀ ní ọlẹ̀ lókùmọ́ jẹ́mọ́ àbáwò àti náfì wọ́n pààyàn bí wọ́n pààyàn bí wọ́n pààyàn ẹnìkan ni gbogbo ń tẹ́ ń sọ ṣe bí kèfèrí ló ṣe sí ẹ ló jẹ́ kẹ́ mọ́ pín ọ́ pààyàn ṣé mùsùlùmí irú ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n pé a nírú ẹ̀ṣẹ̀ lẹ́wọ̀ جاء من قصة درة حمل ابن مالك ابن النابغة حمل صحابي جليل حمل lọ́dọ̀ lárúbáwá déédéé ẹrù téèyàn lè gbé sẹ́yìn tí gẹ́nẹ́ lè gbé ẹ̀yìn tí ò ní rí nira ò ní ń pè ní himulu hamulu lóyún tí máa ń bẹnu obìn hamalu ó ní ọmọ àgbò kékeré tí irun rẹ̀ tí ètí ìsèkíni ò tí ètí ìdọ̀bálẹ̀ síbẹ̀ ní sásùn hamadu lọ́kọ̀ wọn lọ́kọ̀ ẹni olọ́fẹ́ umu àti mọ̀lẹ́yíká àwọn méjì jẹ́ obìnrin ọkọ kẹ̀kẹ́ náà mùsùlùmí sí jọ ní ọjọ́ amádínà ni nìjàbádé umu gotif lọ́ba mú oko kínkínlé téèyàn ọ̀kẹ́ lè mọ̀ fi bínú lẹ̀ lọ́ba bá orogún rẹ̀ ń kùn nínú bá rún lọ́ba rọ̀bí lójijì lọ́ba bí ọmọ yẹn lọ́lẹ̀ ah! ní bá kọ́ ọ̀rọ̀ ìlọrin sọ́dọ̀ sàlám kí láàrin ànábì ní àà ah! umu gotifu kọ́ ọ tó lè rójú rí ọ náà àfi kọ́ ọ lọ ra odidi èèyàn dìgbò irú kí lọ́ọ̀rà gúrọ̀ kí náà ń pè ní gúrọ̀ anfasu ṣe yìí tó abudin gúrọ̀ tó abudun àwọn amatun yìí máa kọjú obìnrin lẹ́rú lọ́ra tàbọ̀kùn lẹ́rú lọ́ra ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ ìrìn ẹrú tí ó wọ̀n jù lọ́jà. òun lọ́ra o tí èèyàn bá dẹ́rẹ́wò láyé tá a wà yìí tí ọ̀sẹ̀ rú kí ni ètàn rẹ̀ ẹ̀fìn rẹ̀ fáwọn àfa wàláì tó bá fi nǹkan sí aláboyún ọmọọmọ o téèyàn bá mọ̀ọ́mọ̀ ọ̀rẹ́ mi nìyàn ọmọ wàláì ẹ̀ ń bá sọ wípé ìsìláàmù yéé sẹ́sìn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ́ dàrú wàláì inú tí a tiẹ̀ máa dùn kára tí ó fọkọ̀ ìjọba bojú tí ó fara ni wá wàlẹ́ ọlọ́wọ́ fara ni wàlẹ́ ọlọ́wọ́ fara ni a ní sọ tọ́lọ̀ wọ̀ sọ bó sì sọ lẹ́sì sọ a ní sọ tí ànábì ọ̀sọ bó sì sọ lẹ́sì sọ dára tó lọ ní ọsọ ọ ní ọ̀sẹ̀ ilé òrè táyé parẹ́ èyí tó pè ní òdì kejì tí ànábì mú wa ó ní ayé òtí máa rí bánu jẹ wàláhi lẹ́dí láìla ìlà hùwà programu la ń wò world news ní a bá ní ọ̀rọ̀ ìsìn òkú lágbàáyé ẹ mọ wọn gbọ́ islam náà lọ́dára wípé lọ́pọlọ àti ní ìtún ayé ṣe ta lẹni tí ń ṣe dáadáa gbúrúgbúrúgbúrúgbúrú wọn bọ́ sí India àtàn tọ́jọ́rú wọn lókùkú ló sukúsukúsukú ní ọ dáná jọ fún ní ọ sún gbogbo àdúgbò sì juwọ́ sí lóde eru wọ́n tún sún àkọ́ntì kan àwọn tiẹ̀ ti ṣe ó fún nǹkan wọ́n bá gbẹ̀yìn bọ̀ báyìí yóò fúnro yóò dé eru wọ́n bá gbé fún báyìí bẹ́ẹ̀ ní kíṣẹ̀ wọ́n ti kọ́ ọkọ̀ ìyàwó mẹ́rin náà ni kò tó kò tó 10 minutes wọ́n ṣe wọ́n wá so country kan àwọn ní ẹja ńláńlá làwọn ń sìn ẹ ń bá ti kú báyìí ẹyọ oríṣi ẹ mọ̀ rí àwọn ambulance wọ́n mọ̀ rí báyìí wọ́n mọ̀ fún àwọn ẹja làwọn ẹja ń tóbi pàǹpàǹpà náà pẹ́ ní ẹ̀sùn ẹ̀yìn ọmọ ìyá wọ́n fi ọjọ́ kí ló ṣe ni wọ́n bá ń gbẹ́lẹ̀ ní ẹ̀ ń tì mẹ́bẹ̀ wọ́n tún sọ kọ́ńtì kan àwọn ẹ̀ǹbámu ẹ̀ ní ẹ̀ǹbámu kó di òkú ọ̀fọ́rọ̀ wọ́n á lọ kíbọlẹ̀ lọ wọ́n fi bẹ̀ẹ́ dáko lọ́ba pé wọ́n bá ní ṣé ńlá ti rí bí wọ́n ṣe ń ṣe òkú gbogbo àgbáyé o ayé ní ẹ̀yìn ẹ máa dá sí ta lẹ́ni tí ń sayé lóore wàláì gbà tí wọ́n bọ́ sọ́rọ̀ ìlú èyí ti fi ń fìdí ẹja àwọn ni wọ́n fún ní pé wọ́n ṣe dáadáa wọ́n gba ọ̀kọ́ dìde dáadáa wọ́n wá bá orí ìsìláàmù béèyàn ọba dúró déédéé inú yìí ó sì bàjẹ́ wọ́n ní ilẹ̀ tọ́lọ́run fún wa ká máa lò ó ká fi kọ́lé ká fi gbádùn ká fi ṣe nǹkan kan káwọn ọmọ wa fòkú bàjẹ́ fòkú bàjẹ́ ètò ti ewé ẹ̀kọ́ ebe ẹ̀kọ́ tá a nídìí àti mú kílẹ̀ ń pọn ewé kílẹ̀ ewé kílẹ̀ fẹ́ máa pọn ewé lé sí ẹ wò ní làákàyè gbọ́gbọ́n lè fi fúnlẹ̀ mọ́ ìsìlámù wọ́n ṣe débi pé tí a bá dákọ ẹnìkan láyé tó ju olówó táyé mọ̀ ní ìmọ̀ lọ́hùn tí a wá pé mùsùlùmù ní í ṣe wọ́n kàn bu ẹ̀rìn ni pé ẹ̀dá <laughs> ni mùsùlùmù kì mùsùlùmù wàláì wọ́n ṣe débẹ̀ ni. wàláhì wọ́n sì rí bẹ́ẹ̀ habarul aswad àti nafiu ibn abdulqais nakọsa ibla bitrus asalam wọ́n bá ta ẹsẹ̀ tí yàgùn pẹ́pẹ́ fúrufúrufú ẹ̀ńtọ́ wọ́n sọ ń pa nábìgọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ibnu nábìgọ̀ yìí anabi ni ọlọ́rin rẹ̀ ẹrú ni o ẹ wo anabi nípa jenin jenin ọlẹ̀ téèyàn bá wá máa mọ nǹkan tọ́sẹ̀ oyún ọmọ àmà nǹkan ṣe ọkàn wò pé ah, wo kó gan náà ọmọ bẹ̀rẹ̀ abẹ́ èèyàn ara ọ̀rẹ́ rẹ̀ lọ abẹ́ èèyàn ti ẹ̀jẹ̀ dókítà tó jẹ́ wípé ibi òun ti ń rówó ti ẹnu jama'a kí ló ń tọ́ ń fẹ́ sọ pàdé ọlọ́run subhanahu wa ta'ala lànà bíbá dájọ́ tán lọ́kọ̀ wọ́n bá bóde bẹ́ẹ̀ sì ni ọ̀ràn tó èèyàn bá dá téèyàn fi mistake dá èèyàn ò ní san owó ní tiẹ̀ nù sẹ̀ríà àákílá èèyàn àákílá èèyàn òun náà ni àlàásọ̀bát máa àdálẹ́ àbá wálé àbùnà lẹ́yìn àwọn bàbá àtàmà ni wò sínú àákílà ọkọ̀ inú àákílà àwọn gbogbo tó tó súnmọ́ bèrè ọ̀bùsùnmọ́ yẹn nínú nínú nínú ẹbí. E gbèsè yóò kan ọkọ lọkọ wọn bá bọ́ bẹ́ẹ̀ pé anibisọ asalam wọn ni ẹ̀yìn kẹfà ọgọ́rùn man la akala wala shariba wala stahala wala takallama wala sọrọka isan tó gbẹlẹ àwọn ibi ni aa ah, ah, mo rò pé ọmọ ìyá àwọn abaláwo wọ sí ẹ̀gbọ́n tó yìí ni ó ní bóòlù ọlọ́run ó ṣe pé ká máa san gbèsè lórí ẹni tí ò jẹun ọmọ inú òbí ó lẹ́rìí kọ́ jẹun ṣé ó nílò wá fọ́nù tó bẹ́yìí káàfin lọ́rọ̀ dídí èèyàn dípò rẹ̀ wọn ò bí mẹ́rin kó mumi kó sọ̀rọ̀ kó ké kó ṣe ká bẹ́ẹ̀yàn gẹ́rẹ́ bẹ́ẹ̀yàn kọ́ ó sàrùn rẹ díẹ̀ bẹ́ẹ̀ inú ẹ̀jẹ̀ kó tó di pọ́ padà kú ṣé náwó ọ̀rọ̀ dídí èèyàn sí. <laughs> nẹ́bí ni ẹ̀rọ ọmọ ya abaláwo ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀ ọ̀hún sọ̀rọ̀ ọ̀lẹ tọ́lá babaláwo ni ẹ máa ń sí ọ̀rọ̀ ìjọba wọn صلى الله عليه وسلم. ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀ láyé umaru umaru ọmọ bí ó ṣe dájọ́ rẹ̀ ó lè ilmugirabnu ṣùrùbà olóhùn ọ̀dà sí a ah, umaru ni ọ̀daràn tàìlẹ́rì rẹ̀ ọwọ́ àlọ́mọ́ muhammadu wa ibnu kini o muslima radiyallahu ta'ala anhu ajma'in al-akhirah dil qissa àwọn méjèèjì wọ́n sàyè sábà bíi pé wọ́n pààyàn ọ̀rọ̀ yẹ́là níbí wa ń sọ padà wípé ilẹ̀ ń lọ yìí o ẹni rí àbár àti náfíù wọ́n ní ẹ̀jẹ̀ lọ́rùn o ẹ̀jẹ̀ lọ́nà ìdájọ́ kọ́kọ́ wà nílẹ̀ báwọn ojú ẹsẹ̀ lọ́lọ́mùbá ránṣẹ́ sí ànábì padà kó jọ́ bẹ̀rẹ̀ pé èèwọ̀ ni kẹ́nìkan wò kó sì ju ẹnìkejì náà èèwọ̀ ni. E nílẹ̀ yorùbá yìí tó tá a bá ń dá kọlù kì í náà ìbànújẹ́ ni ọ̀jẹ̀ ẹ̀gbọ́n ń ṣe pátì kan àbúrò ń ṣe pátì kan pátì ẹ̀gbọ́n yẹn wá ń rú gọ́gọ́ ọwọ́ afẹ́ máa dàbí èdè àìyedè láàrin wọn nù ilé àbúrò sì ju ẹ̀gbọ́n rẹ̀ ná ó sùn náà báyìí látòkèdílẹ̀ ọlọ́run dákun tẹ́mi ìpàdé rẹ̀ ẹ̀jẹ̀ ara mú mẹ́jẹ̀ wọn ba lọ́wọ́ mi o wàlẹ́ àwọn èèyàn ṣiṣẹ́ ìjọba tí ó ti fi ń pààyàn wọ́n fi ń pààyàn yóò wà bọ́ ọba fòókọ̀ ìjọba bójú láyé jẹ́ àwọn tí ẹ̀ bójú ní dọ́tọ̀rọ̀ sọ pé yọmọ tó bá sàrọ̀ àìrì gbogbo ń tọ́ ń kálukú gbé kọ̀kọ̀ sí ọlọ́run ọ wà túta yàtúta wọ́n wá fẹ́ máa lọ padà anabi ní sọ̀rọ̀ sálàm tẹ́ ẹ bá padà rí wọn mú ẹ pa wọ́n ni o wọ́n lọ nítòótọ́ habaru wọn ò rí mú nafi ibn abi qais wọn ò rí mú ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn habaru padà wà gba islam islam yẹn sì dáa ṣùgbọ́n nẹ́ẹ̀fíù yẹn ìtìláfù bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tó ni wípé ohun ọ̀gbà sílámù torí ẹ̀ lérẹ́ ní ti jẹ́ndẹ́ fún ibn abi qais nínú sọ̀hábà bẹ́ẹ̀ ti pọ̀ tóun tàbá ń kà ń pa àwọn sọ̀hábà à lérẹ́ ti jẹ́bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ sọ̀rọ̀ kalẹ̀ báyìí ó sì yán ọ̀rọ̀ yẹn pẹ̀lú tó lọ ń sọ fún ẹ pé gbogbo àwọn bàbá wa tí wọ́n ti kú tó jẹ́ wípé díẹ̀ ní ẹ̀rí nú mẹ̀ẹ̀sìn wọ́n wá fi ímánì já ẹgbẹ́ kọ́lọ̀ ń bá fún wọn hadithi náà baba waka tí wọ́n fi máa bu ẹ̀rán jọun wípé àrẹ́bí ti sọ oníláyò adébùbì náà ilà rọ̀bùà ẹnì kí efi náà jó nǹkan ọlọ́run tó rí náà ní máa fi náà dáṣẹ̀ àfún nǹkan ọyẹ ẹbọ ẹbọ ẹbọ awẹ́ lọ́dáwọ̀ kírun àbáwá bí hàn bàbá pé à nígbà ẹ̀bù náà tàn náà tẹ kó sàásùn. bàbá orí iná náà ni. orí bọ́lá orí bọ́lá sàwùkà. orí iná lọ mẹ́rin tó já sí o. naam ọ̀dà lọ́bàá ẹgbẹ́ masala wa dé tẹ́nìkan bá wá wọ́sọ̀sọ̀ tó fi iná jóyàn pánkọ́ wọ́n wá mú ọwọ́ afẹ́ jẹ́ kìsọ́s ẹ̀sán ẹni tó ṣe ṣé wọ́n fi iná jò náà sáà sọ fún akpẹ́lá yóò adìbò bin nar illa Allah Ali ibn Abi Talib radiyallahu ta'ala nàrdọ́ àwọn ṣíà tí wọ́n ya jáde wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wípé Ali Rasulullah òjìṣẹ́ ọlọ́ni alì nígbà àwọn àkàní alì ìlàáhùnà alì gan ọlọ́run ọba wọn ọ́sà ah, ni ah. wọ́n lọ kó wọn ní ẹbá gbẹ́kútù oní wọ́n mọ̀dàn bẹ́ oní wọ́n dáná sí hàn ní tó ń fò òkè ní rẹ́rìn nínú wọ́n dùn wípé ah, ọlọ́run tó ní náà ní tí n bá mọ̀ pẹ̀lú ntọ́ dẹ̀wò rẹ̀ nbàtí di ọ̀dẹ̀wò anábì sọ pé yẹn ìfìnà jó yẹn wọ ni. salawatullahi wa salamu alayhi káwọn èèyàn ẹ wá wo tí wọ́n fi tí àwọn ọmọ nàbí àdàmà fi ń bara wọn ló láyé lónìí ẹ wá káwọn ni wọ́n ṣe jihadi jihadi o jihadi jihadi o wọ́n wà á lọ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí fíléèjì kan wọ́n sì máa kiná bọlé láago kòrú táwọn èèyàn ti sùn lọ wọ́n tó wá máa tilẹ̀kùn mọ́ wọn. kí ìjọba nàìjíríà mọ̀ wípé àwọn eléyìí ògbìjọlọ́ àti ànábì naam wàláì ògbìjọlọ́ àti ànábì nǹkan kan ní ń jà sí ṣùgbọ́n tí nǹkan bá ti ní àlùbáríkà àwọn àgbàlagbà wọ́n sọ̀rọ̀ kan ọgbọ́n tí wọ́n fàyọ ń bẹ̀ ńlá nídìí wọ́n ní ẹbí alákànlérè pé alákàn ẹ̀yìn ṣe ń sọ̀rọ̀ ẹgbẹ́ yìí sọ̀rọ̀ alákẹsẹ oní ẹ̀yìn kí ló dé tó lórí olórí ẹni olórí orí ń fọhùn ọ̀fẹ́ ìsìláàmù olórí oríire wá ni ọ̀rọ̀ yìí bórí ṣe tó náà ìníṣe máa fọ olórí gbogbo àwọn pátá wọ́n gbé síbi pé tàn bá fẹ́ polówó ọjà in tó ti lóòkọ̀ náà lè fi polówó ọjà tọ́jà yìí ta àwọn ẹ̀dá kan bẹ̀ tí ń rí bá wọn kéèyàn kẹwò sùsùn yàtọ̀ fún pé ọ̀tá náà ń lò ó ọ̀tá náà ń lò ọkọ̀ yẹn ọ̀tá náà ń lò ó nílùú ilé nàìjíríà ti mú yàn pẹ̀lú láwáni ọ̀fẹ́ lọ́jọ́ chọ́ọ̀chì náà nígbà wọn ó sì láwá ní kí ní abálábẹ́ láwá ní pọ́ǹkì wàláhì lẹ́dí láìláìlá wà tá a bá mọ̀ pé a nílùú mi ká máa ṣàdúrà gan pípọ̀ bó tiẹ̀ jẹ́ wípé ní ọ̀rọ̀ tí ò rí báyìí tí ò rí báyìí ànábì sọ fún wa pé tó bá tó táìmù kan gbogbo ẹ̀ ń bá ń ṣàdúà fún gbogbo òlù lápapọ̀ àdúà rí òrè gbà àfẹ́ ń bá ń dá ṣàdúà fúnra rẹ̀ wọn ẹ balẹ̀ ayé yín débi wípé sẹ́mẹ̀rẹ̀ wàlẹ́ ò ti ń ṣẹlẹ̀ nàìjíríà. èmi ní mọ̀ pé ìní ṣáìdá ìyìn sì fi ní báyàn lò ìní ọ̀rọ̀ bó ṣe hàn ìní wà búrò nítorí ọ̀rọ̀ tiẹ̀ olónìí ìlú yìí ó ti débẹ̀ ìlú ọ̀sẹ̀ kí ni o ó ti débẹ̀ kí lásọ̀ rí bẹ̀rẹ̀ náà ṣùgbọ́n kan wá wà تيم بان سنن بخاري رحمه الله تعالى وفي السنة من مسلم من حديث أبي هريرة وما أني دي علي النبي صلى الله عليه وسلم صحيح قاصت نملة نبي من الأنبياء النبي كان قجالو níjọ́ kan nínú àwọn ànábì ọlọ́run ọba fẹ́ sinmi ní tòsí abẹ́ igi tamatiye kan bá ta ló bá wọ pé aaa lórí àwọn tamatiye tí ń rìn bó tí wọ́n tún wọnú ilé wọn ilé ilé ń gbé ẹtì ẹ̀pọ̀ báyìí ló bá pàwọn èèyàn rẹ̀ ẹ̀kọ́ kí á ní wọ́n bá dáná sí wọn ní wọ́n kí ni bá ń ta pa pa pa pa pa fàáwọ́ àlọ́ ilé ọlọ́run wa ránṣẹ́ sí ànábì wípé kọ́rọ̀ sọ́tìkà námúlà tún tamati yẹ yọ kan lọta wa ahlakta ummatan minali umami tusabbih o sì torí ẹ e pa odidi ìlú run tí ń sáfọmọfẹmi Ọlọ́run. gbogbo ọ̀rọ̀ látòkè délẹ̀ kí o tó fi finá jọ sọ́wọ́ nú ẹ̀ kò sí nú ẹ̀ nítorí wípé nínú ṣẹ̀ríà nẹ́bì yẹn nínú òfin tọ́lọ̀ ń fún wọn kí wọ́n finá jọ nǹkan kìí ṣe wọ̀ mẹ́ẹ̀ ọlọ́run wa dá alẹ́ bí eléyìn níbi pé ẹyọ kan lọ ta ọ́ wàdúrú kí ni o wàdúrú nǹkan tó pa dẹ̀lílù kanu ṣùgbọ́n nù ṣẹ̀ríà Islam ẹnì tó bá pààyàn lọ́nà àbòsí in bá fi pọ́ńtọ̀ ni wọ́n gbọ́dọ̀ fi pa. naam kí riwa rí wa ọkùnrin kan bẹ́ẹ̀ mẹ́dínà jọ olè ní máa jà yẹ̀wúdí ni àwọn sàbí kan sáré lọ tiẹ̀ níjọ náà ní wọn bá rí ọmọbìnrin kan ọmọ kékeré ẹgbà ń bẹ lọ́rùn rẹ̀ rí ti fi kan wọ́n wá gbórí ẹ̀ lé wọ́n wá wẹ́ orí mọ́kúta ọlọ́run ṣàánú wa o mọ́ sí alẹ́ ní ibi o orí ti fọ́ ọ̀sán sí wáyé ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ náà sọ̀rọ̀ bá sáré dé kí ló ṣe ọ́ gàgà ta ló pa ọ́ ṣùgbọ́n nùkọ́ ọ̀kan náà máa ń bá àwọn ẹni ibi ibẹ̀ ṣé lágbájá ni ó ṣe báyìí tẹ́lẹ̀ wọlé ó ṣe báyìí láàyẹ̀wò dí sọ́kùnrin àwọn oníkàbáyé ó ní nígbà ọ̀sán sàlám jẹ́wọ́jọ́ lọ́ba jẹ́wọ́ ó lò ní torí kí ni aláwọ̀ àwùdọ́hìn ẹgbà tí wọ́n fi fi dọ̀ sí sílífà sí ìlọ́fẹ́ jábọ̀ ọmọ lọ́rùn tí ò rọrùn tí nánà tí rẹ̀ tí falẹ̀ pàṣẹ kó tó di pé ó wé òkúta mọ́ lórí ànábì ní ẹgbórí tiẹ̀ náà lè rí òkúta kan ẹ fi kejì wẹ̀ àwọn ẹ̀rí wípé ẹ ń bá pààyàn lọ́dọ̀ ìntọ́ba fi ipa òun èèpa tayi masala wa di idha kana al-qatlu an tariqi muharrama hal tu'tabar al-mathala fi istifa' al-qisas tó bá jẹ́ pé ọ̀nà tí a gbà pààyàn ọ̀nà aráàmù ni ẹnìkan mà ní o ó mú ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ó sì rọ́ lọ́tí yóò tí kùnrin bẹ́ ṣé àárò náà lọ́tí yóò tí kùn èbẹ́ ni nínú sẹ̀rí islam àmbọ̀ ọkùnrin kan ní àmọ́ mú o ó sì bọ́ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ sùn pa sáà lọ́rọ́ ń ti ooo naam ẹnìkan ni o ní misẹ́rẹ́ ní gbé àfábìlà mi bá ti wí ni kó dé ọmọ ọyọ kókó ọyọ kókó ọ̀rùnmílà wí lánàá owó ìṣẹ́sù orí ẹ̀yọ̀ gógó ọ̀yọ̀ gógó ah, táìmù tí sì sọ tí sọ orí ẹ̀ tó ó sì yọ gógó tòótọ́ lórí bẹ́ẹ̀dì lọ́nà wọn lọ́bẹ̀ ẹ̀kú àwọn àrígbẹ́ sẹ́hìrò ní ẹ̀pà ẹni ṣé ẹ̀hún tó ní gbà bá mú sáwọn rẹ́ǹtì babaláwo wá sí ṣẹ̀rí àkọ́ọ̀tù ní ọmọ pé Sunday tó ọpá bìlà kórìíra kọyọ kókó kọyọ kókó ṣé báyìí láàṣẹ fóònù náà ọ̀rọ̀ pé ẹ́ inshallah rahman ibi mọ́sálà yìí láti gbé tọ́ba dijọ́ mẹ́jọ nǹkan ànàfẹ́ bàkìyà hàdá wasallallahu ma dáwà ẹ̀jẹ̀ àkìrọ̀dá wasallallahu ala nabiyina muhammadin wa alihi wa sallam.